أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم faradẹ wá olúwa faradẹ wá olúwa bọ́gẹ́dẹ́ bá pọ́n tìǹú ẹ̀ adẹ faradẹ wá olúwa. asalaamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatu. a kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa nínú yàrá àlùbáìkà yìí káàkiri gbogbo àǹgbá láàyè pé a kó àbájá òní ẹ̀mí wa á túbọ̀ lájà o àwa tá a gbà dórí mẹ́rin gbogbo èyí tó kù wọn nígbà lẹ́yìn wa lágbára àwọn ẹni ọlọ́run nọ́fìlà òru èní tí ń ṣe òru ẹlẹ́ẹ̀karùn-ún ẹ dákun ẹ mọ́ gbàgbé ẹ bí a ti ṣe yàn bọ̀ láti ẹ̀yìn wa náà láti ṣe yàn nọ́fìlà tẹ̀síbí la yẹn à ń yàn ọlọ́run aláàánú jùlọba tí ò sí rẹ̀ kó má ṣaláì ṣe àforíjì fún ẹnì kọ̀ọ̀kan wa rákà alákọ̀ọ́kọ́ fati ẹyọ kan kúlúwà láwò mẹ́wàá rákà ẹlẹ́ẹ̀kejì fati ẹyọ kan kúlúwà láwò twenty ogún ẹ̀ẹ́ abájókòó àṣàtáyà ṣùgbọ́n àní sálámọ̀ a wá dìde fún rákà ẹlẹ́ẹ̀kẹta bá a bá ti lọ fún rákà ẹlẹ́ẹ̀kẹta fati ẹyọ kan kúló aláhù táàtì ọgbọ̀n àtúlọ fún rákà ẹlẹ́ẹ̀kẹrin kúfàtì ẹyẹ kan ní rákà ẹlẹ́ẹ̀kẹrin kúló aláhù fọ́tì ogójì bá a bá jókòó lẹ́lẹ́kejì á ṣàtáyà á wà sálámà lẹ́yìn sálámà yìí á mú tẹ̀síbí wa á bẹ̀rẹ̀ sí ní fi pe orúkọ ọlọ́run pẹ̀lú àníyàn orúkọ ọlọ́run á kọ́kọ́ wá dáríjì á wá àforíjì lọ sọ́dọ̀ gbólóhùn istigifaru astagafola astagafola mọ́kànlá e, la subhanallah walhamdulillah subhanallah walhamdulillah mọ́kànlá aláwo aláwo aláwo alá aláwo aláwo aláwo alá mọ́kànlá asọ̀látún wasalamu aleika ya rasulallah àsọ̀làtún wàsálàmù àlèkàyà rọ̀ṣúnláńlá mọ́kànlá lẹ́yìn wá gbà náà àyàṣe láàyè láàyè lọ́la subuhana lẹ́tì fọlùkẹ́bíir láàyè láàyè lọ́la subuhana lẹ́tì fọlùkẹ́bíir láàyè láàyè lọ́la subuhana lẹ́tì fọlùkẹ́bíir. La ilaha illallah subhanal latiful khabir a ṣì yẹn one hundred eleven a fi bẹ ọlọ́run ọba dáadáa ọlọ́run lọ́ba aláàánú tó tóbi jùlọ kò sẹ́nìkan tó lè ṣàánú ẹ̀dá láyé àyàfi ọlọ́run a pè á dà níyàn dáadáa a bèrè àánú ní ọ̀dọ̀ ọlọ́run mo sì nígbàgbọ́ pé ọlọ́run ọba yóò ṣe fún wa lágbára àwọn ẹni ọlọ́run ẹ dákun ẹ mọ́ gbàgbé alájà mistura tèmi ní success adẹ̀rọ̀mú aya àṣàfà àwọn ni wọ́n ṣe olùgbọ́wọ́ nọ́fìlà òru tí à ń pè fúnra wa ní ojoojúmọ́ báyìí kọ́lọ́n bá má ṣàlàyé bá wa dúró ti arábìnrin náà kọ́lọ́n kó bá túbọ̀ gbé ọwọ́ wọn sí òkè ẹ dákun gbogbo ẹni tí kò bá ní agbára àti iye dáadáa a lè pàdé wa ní orí Facebook ní déédéé agogo mẹ́ta àbọ̀ òru agogo mẹ́ta àbọ̀ òru kájọ ṣe ní àṣepapọ̀ ṣùgbọ́n tọ́lọ́n bá bá kádàrá tó o bá lè já nìkan ṣe náà kò sí ìtò burú ńbẹ̀ ọlọ́run bò ní ṣe tẹ́lẹ̀ ní àṣemọ fún wa o àdúrà nígbà agbára kọ́ àdúrà nígbà agbára kọ́ o kò máa sóhun tó ń le tó kọjá àdúrà asalaamu aleykum wa rahmatulahi wa barakatu ìrádà ni.